مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ kí ló wáá dé táwọn kan nu wa tí wọ́n láwọn jẹ bàbá àdínì tí wọ́n máa múlẹ̀ kí awo tí wọ́n máa mú wá sí mọ́ṣáláṣí kí ló dé táwọn kan tó láwọn jẹ ẹ̀yà súnà tí wọ́n máa múlẹ̀ kẹ inú gbalẹ̀ tí wọ́n máa mú wá sí mọ́ṣáláṣí wọ́n máa jóye wọ́n máa jóye mọ́ṣáláṣí yóò máa jóye ní ibi wọ́n ti ṣe ìbílẹ̀ ìmáàmù sì dákẹ́ wọ́n ní ìfọwọ́n tó bá sọ̀rọ̀ á lè ọkọ mẹ́ẹ̀. ṣé ìdáfẹ́ bá kú nìyẹn. alhamdulilahi alladhi ja'alana min al-muwahhidin wa ja'alana min al-mu'minin والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ó ṣe wá ní olùgbàgbọ́ òdodo ọlọ́run kádàrá pé a máa jẹ́ mùsùlùmí ọ̀sàwá láàrin àwọn ẹ̀dá rẹ̀ kìí ṣe mímọ̀ ṣe wa àánú ọlọ́run ló lé wa bá yahdillahu linurihi man yasha ẹnitọ́ba wọ ọlọ́run ọba ọlọ́run ọba alá máa ń tàn mọ́lẹ̀ rẹ̀ sí nínú ọkàn tí mọ́lẹ̀ náà dábàá ti dé nínú ọkàn yẹn ọkàn yẹn yóò máa wá pa eríkèéríkèé ara yóò máa pa aláṣẹ ibi kọ́ máa tẹ̀lé tọ́lọ́ ẹni tọ́lọ́ ọba alá ọba ti fi mànà ọ̀sẹ̀ ni tó fi mànà ọba tó sọ wá ní olùgbàgbọ́ òdodo adúpẹ́ fún ọlọ́run ọba wa àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ pátápátá àti gbogbo àwọn sàhábà pátápátá. èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ òun náà ní ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an igbó yẹn jòkó yẹn tẹ́tí ọ̀fẹ́ máa gbọ́rọ̀ kò sí ọ̀rọ̀ tó dáa tó kí máa gbọ́ kí n bá wa sọ ojú ọ̀nà tó dáa jù téèyàn máa ń tọ̀ òun náà ní ojú ọ̀nà sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó bá ti fẹ́ sílé ayé sáma béèrè yìí pé ànábì náà wáyé ànábì ọlọ́run fi kalẹ̀ fún wa ní olùkọ́ṣe bóòlù ànábì ṣe ṣe ká máa béèrè torí kò sí ta lè ṣe tó lè dáa tó èyí tá ànábì ṣe àwádé pé náà ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ni ẹ̀dí a máa béèrè yìí pé ẹ̀sìn ló délẹ̀ yìí níta ní àṣẹ yìí ìjà ànábì ṣe bá ànábì bá wá ṣe bóòlù ṣe ṣe torí ànábì ọlọ́run gbé kalẹ̀ fún wa ní olùkọ́ṣe ọlọ́mọdé wa kú lẹ́yìn anabi wa Muhammad gbogbo tí wọ́n ti pè lẹ́sìn tá a wẹ̀rí fún koran tá a rí wọ́n pè lẹ́sìn o bídíà innovation ni wọ́n máa ń pè gbogbo tí wọ́n ti pè lẹ́sìn awọnú àdìsí a rí wọ́n pè lẹ́sìn mọ́ ẹ̀sìn kọ́ yẹn àdádálẹ̀ ni wọ́n pè yẹn àdádálẹ̀ sì ni anabi ni anu ni nígbà wọn ti lànà fún wa nínú alukoran wọn lànà fún wa nínú àdìsí èyí wọn lè wọ̀ tẹ̀lé kankan nínú méjèèjì àdé pé ó ti bọ́ sóko àná ẹni bá sì bọ́ sóko àánú yóò lọ lè já sí ẹ̀ǹkú lé iná ọlọ́run àbẹ̀ ọlọ́run nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́jà sọnù gbogbo àwọn tó ti sọnù tí wọ́n ti kó lójú ọ̀nà nábì ọlọ́mọṣàbá dá wọn padà ọlọ́run sàlékún sàbátù wa ìmúdó wa lérí ẹ̀sìn ọlọ́run kọ́lọ́ mọ́ṣà sàlékún rẹ̀ mo kí àwọn bàbá wa àwọn ìmáàmù wa ní ààyè yìí Sheikh Salahuddin Thabani abẹ́dàbọ̀lá ta'ala wàrà á kọ́lọ́ mọ́ṣà sàlékún àláfíà bàbá àti gbogbo àwọn tí wọ́n kún wọn lọ́wọ́ nínú àwọn bàbá bàbá tí wọ́n bẹ́ kalẹ̀ àtàwọn tí wọ́n ń bọ̀ wá kọ́lọ̀ mọ́sàbà sálẹ̀ fún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa wọlé agbára ọlọ́run wa mo kí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n gbé ètò yìí lọ́wọ́ àti gbogbo àwọn àlùfáà wa gbogbo àwọn àlùfáà wa pátá ọlọ́run mọ́sàbà fún dáadáa fún wọn àwọn tí wọ́n ti lọ kọ́lọ̀ mọ́sàbà ní ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa tó kí gbogbo àwọn ìyá wa o àti gbogbo àwọn sisters wa àwọn homes àtàwọn uh, ọmọlẹ́kẹ́wò ẹ̀ tán jẹ́ àwọn obìnrin mọ̀kẹ́yìn náà ọlọ́run mọ́sàbà sàlékún ìmánì àtàwọn náà nítorí àsìkò wa ànílé kíwájú báyìí lọ etí wọ́n ní ká gbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí ẹni àsìkò díẹ̀ tí ọlọ́run yọ sẹ́kù fún wa ẹni àsìkò náà kọ́lọ́mọ́sàbà fàlùbáríkà sí i ọlá agbára ọlọ́run ọba ètò wọn pè lọ́rọ̀ náà ni tá a sọ níwọ̀nba tó sì yí ẹni tá à ń bá sọ tẹni tí ń sọ ti ń lò ẹni tá à ń bá sọ náà tó náà ń lò ètò wọn pè lọ́rọ̀ gbogbo àti abálọ̀lẹ̀ bọ́lọ̀ ìjókòó tá a jókòó yìí á bá nínú fáìlì wa níjọ́ àlèkèyà wọn tí ọlọ́run aláwọ̀ máa sọ fún wa yìí pé aláṣẹ ẹ̀rí tẹ̀ sílẹ̀ ayé ni ẹ jókòó nínú mọ́sálásí ládùúgbò báyìí ẹ̀ ń sọ̀rọ̀ mi ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn mi ẹ wá gba ládá níjọ́ náà kọ́ lọ́mọdún ẹni kọ̀ọ̀kan wọn ní ládá bẹ̀ ọlágbára ọlọ́run bá wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ètò wọn ní ká gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ni ahamiyatu tawhid fi hayati muslim báwo ni tawhid báwo ló ṣe pàtàkì sí nínú ìsẹ̀mí mùsùlùmí ẹ̀yọ́ máa yá mi tawhid ètò wọn pè bẹ́ẹ̀ <clears throat> òun náà ni ifradullahi bil ibada kéèyàn máa sin ọlọ́run ọba nìkan ṣoṣo láì ní sin nǹkan míì má lẹ́yìn ọlọ́run kalimatu tawhid gbólóhùn tawhid òun ni kalimatu shahada kalimatu shahada òun náà ni kalimatu ikhlas òun náà ni kalimatu taqwa òun náà ni kalimatu haqq òun náà ni la ilaha illallah ọ̀rọ̀ la ilaha illallah òun náà fẹ́ sọ níbi òkú yìí jama. التوحيد من وحد يوحد توحيد كنا نقول التوحيد كان هنا إفراد الله بالعبادة كي يقبل لون لون كان كوسي ما سن لون لون كان sẹ́rí ìmọ̀ ọlọ́run ọba ló ṣíwájú ìsìn lọ́hùn ọ̀pọ̀ èèyàn lè ní wọ́n ń sin lọ́hùn àmọ́ wọn ò mọ̀ lọ́hùn téèyàn bá sì ti wọ́n ń sin lọ́hùn láì mọ̀ lọ́hùn ọlọ́run ò ní gbẹ̀sìn ẹ̀ èèyàn mọ ẹni tó yẹ kó ferí kalẹ̀ fún ẹ ferí kalẹ̀ fún èèyàn gbọ́ ọlọ́run gbọ́ ńlọ mọ́kà èèyàn gbọ́ ọlọ́run gbọ́ ń gbà àwẹ̀ èèyàn gbọ́ lọ́n gbọ́ ọlọ́run ṣe sàárà àwọn ń tọrẹ níbo ni wọ́n wá kọ ládàá sí ibo fẹ́ kọ́ sí fún un ló sọ jẹ́ pé ìgbàgbọ́ yìí òun náà wọ́n pè ní tawhid òun náà pè ní tí wọ́n bá ní àwọn àwọn oní tawhid wọ́n pè bẹ́ẹ̀ tí wọ́n láwọn oní kéèyàn gbọ́ ọlọ́run lọ́kan kó sì mọ ọlọ́run lọ́kan kó sì mọ sin ọlọ́run lọ́kan ni wọ́n pè ní iman àtẹ̀síríkù bil qalb al-iman òun ni kéèyàn gbọ́ ọba gbọ́ nínú ẹ̀mí rẹ̀ pé ọba wà òun nìkan náà ọba ọba yìí ọba tó sì ń darí gbogbo nǹkan ọba yìí ní sì ń fún wa ní gbogbo ọba bá ọlọ́run ní bá èyí tó bá gbà èyí tó bá bọ́ ọlọ́run lọ́wọ́ wa ẹni ẹni tí ń bẹ ọlọ́run ló ní ó máa bẹ ẹni tó ní ọlọ́run ló fún ẹni tí ò ní mọ́ ọlọ́run ló gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀yọ́ màyá mi kádàrá wa bá kọ́ níta ń ṣe àti tí ń ṣe wá àtọ̀dọ́ ọlọ́run ní ti ń wá innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun gbogbo tí ó ṣẹlẹ̀ lérí ilẹ̀ ọlọ́run àtòkè làṣẹ ó ti wá ẹnìkan náà ni ó ti pàṣẹ òun náà ni Allah tọ́ba ti wá pàṣẹ pé ọ̀yá kíkan báyọ̀ máa ṣẹlẹ̀ fẹ̀yìn náà máa yàkúlù làkú kún fàyà kún yóò kàn ní kún máa rí bẹ́ẹ̀ fàyà kún yóò sì máa fàyà kún yóò sì máa rí bẹ́ẹ̀ tí nǹkan kan ò ní di lọ́wọ́ nínú gbogbo dọ́lọ́ǹda ẹ̀yin bàbá mi àti gbogbo ìyá mi àti gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nílẹ̀ Yorùbá ta wà à ń bùkátà sí ká gbàgbọ́ yẹ kí ni wọ́n pè ní tawhid nítorí ìgbàgbọ́ yẹ rẹ̀ ní ọ̀jẹ̀ kárọ́lọ́ọ̀sìn lẹ́yìn náà ìgbàgbọ́ ọyẹ rẹ̀ ní òjẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká sinmi ká lálàáfíà nínú ẹ̀mí torí pé tí ó bá ti sí tawhid kò lè sálàáfíà nínú ẹ̀mí tí ó bá ti sí tawhid kò lè sí ìfọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó wá dá wa ó sọ ìdí pàtàkì tó ń fi dá wa a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa ma khalaqtu al-jinna wọlé ìnsa ilà ìyá àbùdù ọlọ́run bá ní ìdáríjànú àtẹ̀yìn lásán tí ìbá débi ká máa wá sin èmi ọlọ́run ilà ìyá àbùdù ní. àfi kán wá sin èmi ọlọ́run ọba nìkan ni mo torí ẹ̀ dá wọn ọba ti jí làárọ̀ ètí ọlọ́run ọba aláàtórí ọ̀dá ọ ni kò mójútó òun náà ni kò sàlùwàlá kò pèrún

ipe wọlọ́n ńlọbiṣẹ́ torí kí lè bá rí owó tí fi jẹun tí lè fi kírun fún wọlọ́ torí bí yàn bá jẹun kò lè kírun bí yàn bá ṣòro owó kò lè jẹun ìwọ owó ẹyẹ tí fi tọ́jú ìyàwó àtọmọ mi tí wọ́n fi lè sin ọlọ́run ẹ wà níyàn owó tí ń wá lọ yìí tí bá rí tán ń fi tọ́jú ìyá mi àti bàbá mi tí wọ́n ti darúgbó torí pé ẹ̀sìn ni ká tọ́jú òbí wa owó tí ń wá lọ ìwọ ọlọ́run tí ń bá ti rí tán gbogbo àwọn tí ò ní àwọn tálíkà ogbó ọmọ òrukàn ń sì máa sàánú wọn àkọ́dà mọ́sálásí wa gbogbo tí wọ́n bá fẹ́ ń bẹ̀ ń máa ṣe láti fi wá ojú rere wọ ọlọ́run iṣẹ́ tó ń ṣe yìí àní kà sí iṣẹ́ lásán mọ́ kí láàmú ká sí ẹ̀sìn ló ṣe jẹ́ pé gbogbo tá a máa ṣe nínú ìṣẹ̀mí wa ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ṣe wá rí ẹ̀sìn yìí bùkátà ká gbọ́ yìí òkú mélòó lè kó ẹ̀sìn Islam yẹn wọ̀nyí mélòó ni márùn-ún kílà àkọ́kọ́ ṣahadatu allah ilaha illallah wa anna muhammadan rasulullah ká lè jẹ́rìí pé Allah nìkan lọ́wọ́ tó yẹ ká máa sìn kò sí tá a tó lè sìn tó lẹ́tọ̀ọ́ sí lódodo láì ṣe Allah nìkan lẹ́yìn náà kágbá pa anábùwà Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni méjèèjì yẹn lẹ́yọ kan kí ló dé tá di méjèèjì papọ̀ nítorí pé o ò lè gbọ́ lọ́n gbọ́ kọ́ lọ́gbà náà o ò sì lè gbà náà bì gbọ́ kọ́ méjèèjì yẹn ló kó ẹyọ kan nínú ọ̀pọ̀ ìsìláà ọgbọ́ ọlọ́gbọ́ ó sì máa ṣe súnà súnà nẹ́bí lónìí ó ti wá di ti ń já àwọn èèyàn láyà ìpè à ah, ẹ mọ̀ pé súnà wọ bí o nígbà tí ò yé ẹni ti sọ kàn gbé súnà gangan ìlà gbé wọnú fámìlì kọ́dà nínú àwọn ọmọ sọ pé ẹ mọ̀ pé súnà wọ o à fẹ́ súnà yẹn ah, ẹ fẹ́ súnà ibo láti wá lọ súnà súnà náà ni ọ̀rọ̀ tá a bọ́lọ̀n ṣe ní ká máa bọ́lọ̀n ṣe fẹ́ kárí ọwọ́ gbà nábì kalẹ̀ fún alápèjúwe ipe làkọ́dí káàdì alákùn fi rasulillahi uswatun hasana ẹ máa kọ́ sí muhammad ẹ máa kọ́ sí ẹ ọlọ́run da ọ perfect ẹ bá anábì ṣe ṣe ìtọ́ sọ ìtọ́ wí àti tí anábì ó dákẹ́ lérí ẹ àwọn èèyàn ṣe wájú rẹ kọ kọ̀ndẹ́mù ẹ qawluhu wa fi'luhu wa ìnáwó pè ní sunna sunna ni wọ́n túmọ̀ Qur'an tó ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ yẹn tá a fẹ́ mú yẹn ṣàdátọ̀ ńlá ilà ilà láwùn yẹn a lè gbọ́ yẹn àfi ká gbọ́dọ̀ ta ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun ló máa ṣàlàyé fún wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí wọn gbọ́ islam yìí nítorí pé òpó àkọ́kọ́ yẹn ti dàrú mọ́ wọn lọ́wọ́ òpó àkọ́kọ́ yẹn ìlà fẹ́ ìdajì rẹ̀ nírọ̀lẹ́ ṣàdátọ̀ ńlá ilaha ìlàlà onìkan la fẹ́ yanjú wa anna muhammadu rasulullah àwọn afáàmì ní wàá yanjú yẹn torí odidi ọ̀rọ̀ ńlá nìyẹn náà shahadatu allah ilaha illallah kínáà pè ní la ilaha illallah kínáà pè ní allah kí ni tuma allah allah wal ma'lum wal ma'bud ọba tá à ń sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ká sìn lódodo ọba tá a gbọ́dọ̀ máa sìn náà pè ní gangan nìyẹn pé ọba tá a gbọ́dọ̀ máa sìn kí ni tó sì lẹ́tọ̀ sí kásì tabani la ilaha illallah ńkọ́ kò sí ọlọ́run ọba àkàtọ yẹ kásì tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lódodo àfi Allah nìkan ìtumọ̀ la ilaha illallah ni ẹ̀yọ́ mọ̀ yára nígbà tọrọ wa rí báyìí ṣé wàá rí àkọ́kọ́ òpó islam yìí tá a pè ní tawhid yìí òun náà ni òpó àárín gbùngbùn tí ó gbé islam lọ́wọ́ tọ́ba ti dàwó mọ́yàn lọ́wọ́ gbogbo òpó tó kù ti ṣe kínní ó ti wó ló ṣe jẹ́ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ tọkọ fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìpèpè sójú ọ̀nà ọlọ òun náà ni ìsàlàyé la ilaha illallah anabiya ni kúlù la ilaha illallah tuflihu kúlù la yọmọ àtọjú lẹka alẹ́ yìí ara maka kúlù la ilaha illallah tuflihu ẹ máa sọ pé kọsọba tá a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn Ọlọ́run nìkan la tó fún lehu ẹ wá jèrè ọdún mẹ́wàá lọ́wọ́ fi ṣàlàyé la ilaha illallah ọdún mẹ́wàá wọn ò kírun lọ́dún mẹ́wàá wọn dọdọ anabi báyìí ìdá anabi ọmọ bá wọn sọ anabi ọmọ bá wọn sọ ọ̀rọ̀ ìwọ ẹ má sìn òòṣà ẹ má sìn òsà àdílé yín tí wọ́n pè ní òsà ẹ̀yin tí yín láta lẹ́yìn sìn ẹ má sìn láta mọ́ ẹ̀yin mọ̀nà yín lẹ́yìn sìn ẹ má sìn kíni ẹ má sìn mọ̀nà mọ́ o ẹ má sìn igi ẹ má sìn rin ẹ má sìn omi ẹ má sìn iná ẹ má sìn kankan talẹ́ má sìn Allah la ilaha illallah la ma'buda bihaqqin illallah anabi wa wí bẹ́ẹ̀ fọdún mẹ́wàá wọn ò lẹ́yìn ọdún mẹ́wàá lọ́sẹ̀ wa lọ lè gbàrún wa wọ́n lè gbàrún wọn sẹ́mọ̀ wọ́n wá gbàrún dé wọ́n wá kírun fọ́dún mẹ́ta ọkọ̀dún mẹ́ta láàbí ẹ̀hẹ̀ làwọn kèfèrí wá pàlùpọ̀ pé àwọn lè kó mọ́ka àwọn kan ní ẹ má lè tẹ bá lè lọ́bì kan yóò tún máa lọ lè sàlàyé tí ń sọ yóò àwọn kan ní ẹja dè wọn ní ẹ má dè àwọn fámìlì rẹ ó túlẹ̀ o àwọn kan ní ẹja pa àwọn ní pípa lọ́dà àfa àti máa ń ṣàlàyé tàwọ́hídì bó ṣe wá àti bó ṣe rí tí ó bá ní backup ní mọ́sálásí wọn padà lè gbogbo àfa àtọ́bá lòun sọ̀rọ̀ tàwọ́hídì bó ṣe wá tí máa ń ṣàlàyé ń sè é máa rí i pé ilẹ̀ Yorùbá ogun lànà wọ́n padà gbalé lọ́wọ́ ẹ̀ wọ́n sọ fún láńlọ́ọ̀dù kó kó chẹ́ńjì owó lé tó kù fún wọ́n lè kó ládùúgbò wọ́n dì tẹ̀rẹ̀ débi tó fi kú ọ́. torí àwọn ọmọ èèyàn wọn fẹ́ gba lá ilaha illallah àbòsí la ṣe gbogbo àná máa pé al-khaliqu ẹni tó dá gbogbo nǹkan àtàwọn náà ẹnìkan náà ar ẹni tí ó ń fún gbogbo wa ní tá à ń jẹ tá à ń lò tá à ń mu ẹnìkan náà ni ọ̀nà lọ́lọ́ ẹni tí ń darí gbogbo nǹkan aláàní ẹni tí ń mú omi wá látòkè aláàní ẹni tí mátẹ́kùn wá fún àtọ̀run aláàní ẹni tí ń fún wa lóúnjẹ láti ilẹ̀ aláàní aláàlọ́dá gbogbo nǹkan gbogbo àgbà bẹ́ẹ̀ pé aláàní kéré tán nígbà tá a wá gbà bẹ́ẹ̀ nígbà tá a wá di pé a fẹ́ sẹ̀sìn ta ló yẹ ká sìn ẹni ẹni dá wa náà ló yẹ ká sìn àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ń sọ pé aláàlọ́dá wa àmọ́ kò sí tó burú ká sìn kan míì nǹkan míì tí yorùbá wá ń sìn yẹn nǹkan yẹn creation ni ó jẹ́ ìtọ́lọ̀ ń dáná ni ó jẹ́ gbogbo táwọn yẹn bá ń sìn gbogbo àwọn oníṣẹ̀ṣe pátá tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ṣe ibo ni wọ́n máa ń kúnlẹ̀ sí wọ́n máa ń kúnlẹ̀ sí di ti ọlọ́run dá ẹ bá ráwọn èèyàn tó kó irin kalẹ̀ wọ́n làwọn ń bọ̀ gún àti ògún àtàwọn ta ló wọn ẹ ra kan àwọn ó jòkó wọn ó jòkó ti omi omi ọ̀sùn omi tí ń sàn yẹn ta ló ní ọmọ sàn ta ló dómi ta ló dá wọn náà tọ àmọ́ àwọn ará Ọ̀ṣun ọgbà bẹ́ẹ̀ o ni wọ́n wọ láti broad yóò ra tíkẹ́ẹ̀tì yóò gba visa yóò wọ yóò na ten million naira five million naira torí pé wọ́n fẹ́ wá bọ́ ọlọ́wọ́n ọba rẹ̀ wọ́n fẹ́ wá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó sì pọ́sibú kọjá pé wọ́n bá ti kó bẹ̀ tán ìta sì gbọ́yé nínú fatia ni pé ìyáàkà na àbúdú wá ìyáàkà àmà àmà lò ìwọ ọlọ́run nìkan ṣoṣo láàmà sí kínní láàmà sí wá ìyáàkà na sàyìn kọ́ tá a bá ń wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ rẹ nìkan láwa ìrànlọ́wọ́ wá ó di mélòó èyí méjèèjì yẹn lọ́dàrú lẹ̀ yorùbá la fẹ́ tún tò kí ló wá dé táwọn kan ní wa tí wọ́n láwọn jẹ bàbá àdínì tí wọ́n máa múlẹ̀ kẹ́ àwo tí wọ́n máa mú wá sí mọ́sálásí kí ló dé táwọn kan tó láwọn jẹ ẹ̀yà súnà tí wọ́n máa múlẹ̀ kẹ́ inú gbalẹ̀ tí wọ́n máa mú wá sí mọ́sálásí wọ́n máa joyè wọ́n máa joyè mọ́sálásí yóò máa joyè ní ibi wọ́n ti ṣe ìbílẹ̀ ìmáàmù sì dákẹ́ wọ́n ní ìmáàmù tó bá sọ̀rọ̀ á lé ọkọ mẹ́ẹ̀ ṣe ìtafẹ́ bá kú nìyẹn ọlọ́run ní yá ayọ̀ lẹ́dí ní àmàlù ọlọ́run ní mo pèyàn olùgbàgbọ́ òdodo ìtẹ̀kùnlá kò sí àrà tí o lè fi yín dá o ittaqullaha haqqa tuqatihi ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ lè páyọ ọlọ́run ó gbé wọn olùgbàgbọ́ òdodo ó ti máa ń wọ̀nù wọn ọlọ́run ní yá ayọ̀ kẹfà ó ní yá tẹ́tí ní mánì ẹ torí pé ní mánì ẹ gbọ́dọ̀ jí kọ́ pa yín o àfi kẹ́ kú sínú ìsìláàmù tẹ́ gbàgbọ́ yẹn ẹni bá ti wà ń christianity ń lọ sóòru ń darapọ̀ mọ́ wa ẹ̀sìn mélòó ní sẹ́yìn jẹ́má kọ́ darú náà nígbà tí wọn kò rẹ́ ní bá aṣọ òdodo ọ̀rọ̀ ní ni oyè kò ní lọ àbíkọ́ ọlọ́run ti làámọ́lẹ̀ yìí pé iná lẹ́dínà káfàrọ̀ ọlọ́run gbogbo àwọn kẹfẹ́rì mí ní alẹ́ kìtàb nínú àwọn tá a fún tẹ́lá síwájú Jew and Christians wọ́n mùsùlùkì àti gbogbo àwọn abọ́gi bọ̀pẹ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn abọ̀rìṣà ọlọ́run bá ní fi iná rí jahannam tí wọ́n bá ti jáde ilé ayé iná jahannama ni wọ́n bọ̀ khalidina fiha tí wọ́n bá ti wọ ọbẹ̀ wọn ní jáde ma ulaika hum sharrul bariyya a sì rí nínú wọn tí máa ń bóyá lómi a rí nínú wọn tí máa ń bóyá lásọ a rí nínú wọn tí máa ń sànú tẹ́bálẹ̀ fẹ́ ṣe kankan ṣe ẹ̀rí tó kówó lẹ̀ ọlọ́run sì ní kí n ṣe dáadáa kí lọ́ọ́ yọ kó ní àwọn yẹn dáadáa torí pé kọ̀gbá kí ni gbọ́ la ilaha illallah ẹ̀rọ màyà mi nínú ẹ̀sìn wa tawhid ọ̀pàtàkì nínú sẹ̀mí wa al-iman lahu arkan iman ìgbàgbọ́ ìgbàgbọ́ òun náà tún wá ní àwọn pillars ó ní àwọn arkan mélòó laka mélòó laka lé kí ó jama mélòó mẹ́fà kí ni alákọ̀ọ́kọ́ shahadatu an la ilaha illallah al-imanu billah wa malaikatihi agbọ́lọ́ gbọ́ agba màláìka gbọ́ wa kutubihi wa rusulihi agba tẹ́lá gbọ́ àti àwọn òjíṣẹ́ rẹ̀ wa rusulihi wal yawmil akhir kásì gbàjọ́ pé ìjọ yẹn ń ilẹ̀ lẹ́kẹ̀ẹ́fà wal qadar ètò ọlọ́run lérí wa náà pè ní kádàrá ètò ọlọ́run lérí wa ọlọ́run sì fẹ́ ẹni tó dúdú ọlọ́run ló ẹni tó funfun ọlọ́run ló ẹni tó pupa ọlọ́run ló ẹni tó ga kádàrá yìí nìyẹn ẹni tó kúrú kádàrá yìí nìyẹn ọmọ ọ̀dọ̀ kádàrá yìí nìyẹn olówó kádàrá yìí yóò máa níbàámu pẹ̀lú tó wà nù kádàrà tí o bá sínú kádàrà yóò ní dàn kankan ọlọ́run ọba ni mudabbiru ní darí kádàrà tí o bá ti àwọn ọmọkọ́lọ́ ní darí kádàrà sọ́wọ́n wá dààmú mọ́ tálùkù tó ọmọ bẹ̀ sọ́wọ́n wá pe ayé pé káyọ́ sànú ẹ ayé gan fún rẹ ọlọ́run darí òun náà òun gan bẹ lábẹ́ kíni lábẹ́ kádàrà ah bí o bá sí lábẹ́ kádàrà eré òní fáyé bí o bá sí lábẹ́ kádàrà eré òní fi e, e, inú òní run àjẹ tí ọba jẹ́ pé ń bẹ lábẹ́ kádàrá àbúrò jálàbí tó ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ òun tó ayé yín ṣe ọmọ tiẹ̀ náà bá ti ebi yọkàn yí padà náà ni ẹni tí ò rí ọjọ́ ìbànújẹ́ rẹ̀ tí ò rí iṣẹ́ ọjọ́ dùnú kò lè yí tiẹ̀ náà nítorí ìbá lè dáyé fún rẹ̀ ló lè yí kàn mí o kò lè yí ta rẹ̀ dégbò tó yí tiẹ̀ ọlọ́run inna kulla shay khalaqnahu bi qadar ọlọ́run bá ní gbogbo ọ̀ka pátá a da pẹ̀lú kádàrá rẹ̀ ẹ̀dá kò torí tọ́lọ́run bá wa inú tá a gbàgbọ́ tá a fi lè bọ́ lọ́n dáadáa òní ká gbà pé ọlọ́run ọba àlá òun lọ́ba tó dá wa o tó bá gbàgbé nǹkan míì bẹ tó tún lè tún ọ dá ọ wọ̀ ná lọ́rùn o oní wa khalaqa kulla shay yẹn ẹn ọlọ́run ní òun ní o huwa khalaqa kulla shay lẹ́yìn náà tó bá gbà pé kíní kan bẹ tó lè fi rówó kíní kan bẹ tó lè tó lè máa jẹ tó lè mu tó fi dá fún ọ ọlọ́run inna Allahu wa razzaq ọlọ́run lóhùn nìkan lọ́ba tí fún yàn o òṣòlùkú wọ́tìlìmọ̀tì ọlọ́run bá ní alágbára lòun ọlọ́run bá ó alágbára lòun ọlọ́run gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run fún ọ èyí tó ọ̀rọ̀ ọba ọlọ́run bá ní òyìn ọba ọlọ́wọ́ ìjọ ń pè ní mánì nìyẹn o tábà òkè ní kan bẹ tọ́pẹ́ tábà ti jẹ́ tábà ti lò tábà ti mú àdìsí kí ó dé ọwọ́ náà o torí pé ọlọ́run bá ní owó kan máa ń jẹ́ nìkan bá jẹ́ o ó ní inna bá wá àdìsí ẹ wá wá sọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn náà má fi nǹkan kan ṣọ́ra kó lè bá sinmi tọ́ba tí ní kankan tó fi ń ṣọ́ra ò ní sinmi mọ́ sàlóòlì kìfì kulubi lẹ́tìnà káfàrọ̀ rọ́ọ̀bà bima ashraku billah Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ní nǹkan míì tí wọ́n fi gbára lé Ọlọ́run ní àfi ìjà yàtúnà ọkàn wọn ò ní sinmi bó ló ti fẹ́ sinmi wọ́n sọ fún pé ẹyẹ ilé kọ̀ọ̀kan ni wọ́n máa pa lóṣooṣù bí ọba pa ọyẹ ọwọ́ ayọ́tẹ̀ èyàn jáde ńlé ó jáde lọ nígbà òde bus stop ó tún padà wálé adékélódé olóhùn gbàgbé kíní tó ń fi sọ́ra yẹn láti ilé dé bus stop ta lọ́sọ̀ débẹ̀ láti bus stop wálé ta lọ́sọ̀ ẹ̀ kílódé tí ọmọ lọ bí sí lọ ọlọ́run wà láyà ó dùnkù ìbòdó hùn mọ́ ó wọlé àlejò àti ọlọ́run bá ní láyọ̀ àjẹsò ọlọ́run sánmà àtìlẹ̀ bó ṣe pàtó yẹn bó ṣe tóbi tó yẹn ìrìn àjò sánmà kan sí sánmà kan ìrìn ọgọ́rùn-ún márùn-ún ọdún ni ọlọ́run wà ní gbogbo àwọn sánmà méjèèjì yẹn àti gbogbo tó wà nínú ẹ̀ àti ilẹ̀ méjèèjì àti gbogbo tó wà nínú ẹ̀ àti tí mẹ́ láàrin sámà àti ilẹ̀ bọ́sẹ̀pọ̀ tó yẹ ọlọ́run ní kò ní òun la láti sọ òun lè protect òun lòun protect gbogbo ẹ̀ tí kankan ò sì ní bàjẹ́ ńbẹ̀ nǹkan kan ò ní ṣe wọ́n wọ́n bẹ lábẹ́ ìṣọ́ òun ọlọ́run sọ́ba tó lòun sọ sámà àti ilẹ̀ ní òní sọ̀wọ́ ẹ̀yọ́ màá yá mi tábà fẹ́ sinmi ẹ̀dá kùtùrù tọ́lọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba oníkẹ́ ọba yìí dá wa wá sílé ayé ipe káwá sẹ̀sìn ni o ọlọ́run ní huwa allahu allathi khalaqakum thumma rasaqakum ọlọ́run bá ní ọba tó dá yín khalaqakum thumma rasaqakum òun ní tí wọ́n fún yín lárísìkì ó di sẹ́mi lọ́dọ́ lòun ṣe iṣẹ́ méjì thumma yumitukum òun náà ní ọ̀padà pa yín thumma yuhyikum òun náà padà gbé yín dìde ó di sẹ́mẹ́rin halimin suraka ikun man yafa alumin dhalikum min shay ọlọ́run ní sẹ́ wá ní kankan nínú àwọn nǹkan tẹ̀ ń bọ̀ tó lè ṣe kan nínú mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n sọ yìí challenge ni ọ̀ya òkú rẹ̀ tó kú ògùn rẹ̀ gbélé lérí oníkójì ẹni tí ó ta ọyẹ ẹgbẹ́ ni lọ sọ́ọ̀bù rẹ̀ ẹni kó lè mú ta ọlọ́run ní àti àti. ẹ̀dá dídá àti kíkó láyé ọlọ́run bá ní ọwọ́ òun nìkan lọ́wọ́ o kan bá ti wá kú ẹ máa béèrè pé ọlọ́pàá mọ́ ẹ ní sinmi ó ní sọmọ sẹ̀bí ilẹ̀ sára ọlọ́run lóhùn lòun ní kí abẹ́ obìnrin gba odidi ọmọ jáde lábẹ́ fún máa ta jáde yẹn òun náà lọ́wọ́ padà pa ọ́ iṣẹ́ ọlọ́run ni kú ọba tó da ọlọ́ọ̀lọ́pàá ńlẹ̀ ìgbàgbọ́ tó gbọdọ̀ gbé níwájú ọlọ́ọ̀ba nìyẹn àmọ́ ó lè ní sábàbí ńgbà míì bóyá sábàbí pé a wọ́n yín ba ni o sábàbí bí wọ́n yín ba náà ìjọ náà ni ó ṣe kíni ní ọjà de láyé arábìnrin kan ọkọ rẹ̀ lòun fẹ́ travel ó ti wọ́n wo ìwé ìròyìn pé wọ́n ní ojú sọ́mọ̀ ó ṣe kíni kódà ó wá sọ fún ọkọ rẹ̀ pé kò ní travel ọkọ lòun travel lọ́ba mú passport ọkọ lọ́ba fi pamọ́ ní ọkọ̀ yìí ọba mẹ́sì flight aago bíi mẹ́fà ìrọ̀lẹ́ ó lè yẹ kí ọkọ̀ yìí ó fly ìyàwó ojú passport lẹ̀ ọyẹ ó fi passport pamọ́ ọkọ̀ wa wa wa fati tí wọ́n jọ ń wa náà ni wọ́n ní kọ́ wa ló lè kú ojú sọ́mọ̀ ọ̀dà <coughs> arákùnrin bá sùn lọ́ba sùn tiẹ̀ ìpẹ́tọ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀ fẹ́ẹ́ ìyàwó yẹn wá wo ti fi kọ̀pẹ́ bí ọgbọ̀n ṣẹ́jú lọ́ba gbọ́ pé fúláìtì tí arákùnrin yẹn fẹ́ wọ̀ plane yẹn crash lọ́ba ní ha mọ́sọ́ mọ́sọ́ àbí sọ dáàdi lágbájá dáàdi lágbájá lọ́ba ní kó wọn lọ lè jí nínú yàrá ọmọ jí ti jẹun ó jí ó ní dáàdi lágbájá ó ti kú ọlọ́run ti pàṣẹ rí bẹ́ẹ̀ ni ọmọ lámúyàmú ti fi sẹ́fì má tàbí rẹ̀ yìí ẹni tí o bá kú pẹ̀lú dà yóò kú pẹ̀lú kàmí àsìkò tọ́lọ̀ ti kọ pé aago mẹ́fà àbọ̀ mẹ́jọ náà ní oṣù kínní aago mẹ́fà àbọ̀ yẹn náà jáde láyé àsìkò yẹn náà ló kú básìkò bá ti tó kò sí tí ó yẹ o afọlọ́run tó kọ kádàrá yẹn sí ẹ̀mí rẹ kú ò lára gbogbo ẹ̀dá ọlọ́run sẹ́ni gbogbo tọ́lọ̀ dá creation wọn pè ẹnìkan náà ni creator ẹnìkan náà ni kò sẹ́nìkan tó lè jòkó lé látara bẹ́ẹ̀ ọ wà nísìmí ó sì sẹ̀mí tó gbádùn lẹ́yìn náà ẹ̀yọ́ màyá mi ọlọ́ni yá ayọ̀ nas ọlọ́ni mo pè ẹ̀yọ́ mi yàn ọ́ bòdò rọ̀ bọ́kùn lẹ́sẹ̀ kọlàkọ́kùn nígbàdàn wá rí báyìí ẹ máa ń sin ọba tó dáa yín ló fi jẹ́ kó àwa mùsùlùmí àwa la wà lérí ẹ̀sìn sẹ́ni gbogbo ẹ̀sìn tó kù ẹ̀sìn ṣètọ́n mọ́mọ́ tìjú àti sọ́wọ́ fáwọn ọmọ rẹ fún yàwó ẹ ipe ẹ má ṣẹ̀sìn mi lẹ́yìn Islam ẹni bá ṣẹ̀sìn mi lẹ́yìn Islam kò sì ní dáa fún un ó bòdì láti sọ torí pé bọ́ sẹ́pẹ̀lẹ̀ tẹ́lẹ̀ náà èpè ti ràn án tọ́lọ́lọ́wọ́ bá aláàtí ní gbogbo ẹni bá ti kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam olórí ibú ni nígbà bá ti kọ́ sínú wíìlì bẹ́ẹ̀ kálukó pé hé bàbá ní kò ní dáfẹ́ tó bá ṣẹ̀sìn mi o tawhid al-adiyan freedom of religion kò sí ti ń yẹ bẹ́ẹ̀ ọgbọ́lọ́gbọ́ nìyẹn ọlọ́wọ́n bá ní owó gbogbo ẹ̀sìn tó wà láyé ọlọ́wọ́n wá choose Islam ọwọ́ ní nàdínà nígbà láì islam àmọ́ gbogbo àyà yẹ àmọ́ kò wọ́ọ̀kì lẹ́yìn bá iná dìnnà ìdá la wà ní ìṣìlá orin la kọ́ ìtọ́lọ̀ ń wí gangan kò sé kíni kò yé wa láfi sọ fún àwọn bàbá bàbá tí wọ́n ti ń àwọn imams àti gbogbo àwọn àgbààgbà nínú ẹ̀sìn ìpè islam ọlọ́bẹ̀ yọ is enough. kí bàbá àdínì ó fẹ́ yàwó kọ́ wá jẹ́ pé bàbá àdínì ó gba mọ́sálásí wá ìyàwó gba ṣọ́ọ̀ṣì lọ it's enough irú islam wọn ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́fúnà wa tán láwọn sí islam bóòlù àwọn ìyàwó wọn rí ọ̀tọ̀ níbi táwọn lọ torí pé ọwọ́ tá a fi mú islam ọwọ́ ká sá máa dá wákà ká máa kọrin ká máa tọrọ báárà ká máa joyè ká fi hàn jẹ bàbá àdínì kọ́ mọ̀ màkàbúlé àti bàdí káni lágbájá yìí òní ìyá súnà ọyẹ gbìyànjú bá di márùn ma lọ kọ́mọ́ mọ́ bí ó ṣe yanjú ẹ̀ ìyá súnà súnà wo Islam òun náà lè ṣe tọ́lọ́mọ bá aláàtọ́ wá fi yọ wá kó ní oko ẹrú gbogbo ẹni tó bá fẹ́ lo ìṣẹ̀mí tó gbádùn kí ni yóò lè mójútó jama yóò lè mójútó Islam rẹ̀ kí ni àkọ́kọ́ tí mójútó ní Islam òun náà ní la ilaha illallah ọlọ́run ọba ni ẹ máa sin ọba tó dáa yín walladhina min qablikum òun náà ló dá àwọn tó ṣíwájú yín la'allakum tattaqun ah yóò dá kẹ́ bẹ̀rù ọlọ́run alladhi ja'ala lakumul arda firasha ọlọ́run bá ní ẹ̀rí lẹ́ni ọba tó dá yín tó ní kẹsìn òun lọ́tẹ́lẹ̀ yẹn fún yín kìí ṣe kínní òsàtẹ́yìn gbé kalẹ̀ yẹn lọ́tẹ́ ilẹ̀ òun jáde nínú lẹ́ni ẹ̀wọ́n bọ́lá àwọn abala àǹsí ń fi sọ wa ìdí tá a fi gbọ́dọ̀ sin òun nìkan ó ní ẹbẹ́ rí ilẹ̀ pé mi mọ tẹ fún yín wọ́n sàmà á bìnà á ẹ wo sàmà èmi mọ sàmà kò lóko kò sóko kan tó gbé dúró omi wa ń jáde ńbẹ atẹ́gùn jáde ńbẹ òrùn jáde ńbẹ òṣùpá ń jáde ńbẹ tẹ́ẹ̀fín sẹ̀mí gbádùn ọlọ́run bá ní wa anzala na sama ìmà à ọlọ́run ni mo mi omi jáde fún yín látòkè sama ilẹ̀ fi ń sẹ̀mí bí o bá sómi wàhálà ti dé tí o bá sómi a kà máa kú lọ́kọ̀ọ̀kan fa akhraja bihi mina thamarati rizqan lakum ọlọ́run ni mo tó wá mú àwọn oúnjẹ tẹ́ máa jẹ bàbá kú omi sí ibùdó nítorí fẹ́ jẹ yẹ ọlọ́run lémi mo mú jáde láti nù lẹ̀ Allah ó ní fàlẹ́ àtàjẹ alùlélá àndáadá ọlọ́run bá ní ẹ má wàá tún mú ẹlòmíì lọ́lọ́run mọ́tẹ́ máa sìn gbogbo tí mo kàálẹ̀ yìí wọn ò lè ṣe àwọn kí wọ́n ṣe èmi wọn lọ́mú ṣe wàá tún ta àlàmú wọn lọ́lẹ́yìn náà sì mà pé mi mo ṣe àmọ́ ẹ̀ ń sàbòsí ẹ̀ ń sàbòsí ta ló dá wa jàmá ta ló yẹ ká máa pè tá a bá ní ṣòro kí ló dé là ń pè ayé ẹ̀yà ayé o ẹ̀yin àjẹ́ o ẹ̀yin alálẹ̀ ilẹ̀ yìí o tòun gbé jésù eléyìí náà gbé ṣéwù ọmọ náà gbogbo wọn ní ọba tó bá ọ gbọ́dọ̀ gbé ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ọlọ́run fàlẹ́ àtẹ̀dẹ̀ àwọn màláhi àdá ọlọ́run ní má pè nǹkan kan lẹ́yìn ọlọ́run nígbà lájọ alukurani sí ọwọ́ ní sọ̀rọ̀ ó ní yá ṣe ìwé Ibrahim ṣẹ́ńṣe òtijani orí ẹ̀ burú ni. téèyàn bá fẹ́ kẹ́rù ẹ̀ burú ṣé ṣé ìtìjà lọ́wọ́ ẹ̀kọ́ máa pè abirú ẹ̀sìn burúkú òní ẹ oníṣòro wọn ń pè ẹ̀dá bí ẹgbẹ́ ọlọ́run ti sọ fún kan wọn ní fàlà tẹ̀dẹ̀ ó àhàdán máa là ọlọ́run ẹ má pè kankan mi mọ ìmì ọlọ́run má pè ayé má pàjẹ́ má pò so má pè ṣé má pè màláyíká kọ́dà ó gbọ́dọ̀ pé Muhammad tó bá ní Muhammad ṣàánú mi ó sì wọ ọ́nà lọ́rọ̀ kọ́ ṣàánú rẹ báwo tani máa ń ṣàánú yẹn jẹ́ mọ́ gbogbo àná àwọn pé aláàrin àmọ́ gbogbo ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ ẹ bá ti dé tàríkà ọ̀rọ̀ jẹ́bẹ̀ mọ́ a pàdé ọlọ́run o a pàdé ọlọ́run o a bá pàdé ọlọ́run ìjọba bá pàdé ọlọ́run a mọ̀ pé ọlọ́run náà lọ́lọ́run ọwọ́ owó ọwọ́ ńlọ́dọ̀ àwọn adáfá ọlọ́dọ̀ pásítọ̀ ọlọ́dọ̀ àwọn àwọn àwọn tí ò lówó ọ̀fẹ́ kí wọ́n sọ ọ́ dolówó o kúrò níwájú ọlọ́run ọba tí sọ yẹn dolówó anabi suleiman alayhi salatu wa salam kilo kan wiye bọ kan jẹnu wuyewuye ni ó ní rọbì firili wahabuli mulika láyàn bageli adami baadi ọlọ́wọ́n bá wọ fèrèjì mi wá fún mi lọ́lá ọlá tó pé òní fẹ́lómi irú ẹ̀ mọ́ ọjẹ́ ni wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ni mo ti gbọ́ ọlọ́run sì fún ni gbogbo ọláhùn pẹ̀lú àdúrà nìkan pẹ̀lú àdúrà nígbà yẹn jẹun èyí tẹ̀yẹ jẹnu wẹ́rẹ́wẹ́rẹ́ láàrin bíi ìṣẹ́jú kan tọ́lọ́run sì fún ni gbogbo ọláhùn yóò jẹ́ mọ̀ pé àdúrà lágbára púpọ̀ jẹ́ mọ́ ẹ̀dá kan torí tọ́lọ́mọ bá wa ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ọjọ́ ń lọ tí kálukú bá fi jáde kó lé ayé tí ìbá fi wọ sàárè àkọ́kọ́ tó kọ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ táwọn fámìlì ẹbí ẹ ọ̀rẹ́ ẹ tó bá padà sílé tó kù wọ̀ nìkan nínú òkùnkùn yẹn àkọ́kọ́ tó kọ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ la ilaha illallah tawhid ni má rọ búkà ni wọ́n sọ àwọn màláìka méjì wọ́n yọ sí ọ wọ́n gbé ọdọ̀ wọ́n fẹ́ sáré ànábì ní ibi tójú rẹ̀ máa ń ká tọba ọba wọ̀ kán báyìí nígbà wà ní ayé bẹ́ẹ̀ náà ni sáré ló ṣe fẹ́ wọ́n wá gbé ọjọ́ kó wọ́n wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé má rọ̀ bùkà tàwé ni wọ́n kọ́kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ìpè ta ni ọlọ́run bá ti wọ́n sin lé ayé tọ́wọ́ bá ti dúró pẹ̀lú àlá ha ha láàdìrí èmi ọmọ èmi ọmọ nítòsọ ni ọ wà bẹ̀rẹ̀ sí jìyà títí táyọ̀ fi parẹ́ táyọ̀ bá wà parẹ́ tán a bá gbé ọ dìde ọ̀sẹ̀ wà wọ́n náà ẹ jẹ́ ajára wa gbà lọ́dọ̀ àwọn àwọn kidnappers kìí sọ àwọn tí wọ́n múyàn tí wọ́n ń béèrè owó ni wọ́n ń pè ní kidnappers o àwọn yẹn àwọn ṣèkà fáwọn èèyàn ni o àwọn tí wọ́n kidnap àwọn èèyàn gan òun náà làwọn tí wọ́n ń gbèyàn kó lójú ọ̀dà la ilaha illallah ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọgbà pé ọlọ́run ọba àlá ọlọ́ba tó yẹ ká máa ká máa wárán lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ tó bá ti níṣòro máa pè ọlọ́run ọgbà pé ọlọ́run ọba àlá òun náà lọ́ba tí ó yẹ ká máa pè tá bá ti ní challenge máa ṣàdúrà àdúrà ń gbà wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ní ẹ pè mí dá lóhùn ó ti ṣàdéhùn ibi tọ́rọ kù sí ni pé tọ́ ṣé mi lẹ́yìn ìgbà tó ń pè é sóòtú máa ṣe nǹkan míì nǹkan míì tá a fi ń kùn yẹn òun ni ó jẹ́ kádùá ọ̀sẹ̀ kínní kádùá gbà ọlọ́run ní ojú ibu dáwọ́ tẹ dá yìí sáà dá àní ọlọ́run ní dáhùn tẹ́ bá ti ń pè mí wálé yẹn tẹ̀jú ibú lé àmọ́ ẹ̀yin náà dáhùn ẹ̀tẹ̀ láṣẹ mi wàlẹ̀ yóò mi náà bì ẹ gbà mí gbọ́ ẹ ní tawhid tẹ́ bá ti ní tawhid ojú ibu dáwọ́ tẹ dá yìí sáà dá àní ìmọ̀ dá yín lóhùn kíákíá ha àdúrà àdúrà àdúrà ń gbà àmọ́ ẹ́ńjìnì tí ń jẹ́ ká àdúrà ó ni la ilaha kọ́mọ̀sì nǹkan mi máa tó ń sìn kọ́mọ̀sì nǹkan mi máa tó ń pè kọ́mọ̀sì nǹkan mi máa tó ń wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ kọ́mọ̀sì nǹkan kan nínú ilé rẹ̀ máa lẹ́yìn la ilaha illallah lẹ́yìn náà lọ́wọ́ àwọn agbára ti mẹ́nu àdúrà àbọ̀ sàdúrà tán o tún bọ́ sínú wọ́dúróòbù ó gbé kínní jáde ọlọ́lẹ̀ ìwọ̀ ẹlẹ́nkùlẹ̀ èyí tán ni kò fi para tán ni gbogbo tó sẹ́yìn pátá òun náà jẹ́ ká dùn àdọ́gbà torí àlè ìmánu wọlé kófù láyé tó máa ṣe yára ni wọn ò lè lọ papọ̀ kọ gbọ́lọ́ nǹkan kó tún kó ní belief kó tún ní disbelief at the same time ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá afẹ́sẹ̀mí tọ́gbádùn àmọ́ afẹ́fẹ́ bọ́ọ̀lẹ̀ wọ́n pẹ́ran ẹni bá ti ń pẹ́ran ọlọ́run ìfàsọ́lẹ̀ lè rọ́bíkà ọlọ́run bá ní ẹ̀kírun fọlọ́ọ̀ nìkan one harp wọn hali lọrọ bí ká tẹ́ bá sì pẹran ọlọ́run nìkan ní kẹsí kínní kẹ́ pẹran fún ẹ wo ẹran táwọn èèyàn ń gbà ńlẹ̀ yorùbá wọ́n gbẹran gbẹran débi pé wọ́n tún gba ọmọ èèyàn tẹ́ bá ti wá èèyàn tẹ́ bá ti rí nsí jama wọ́n ti pa ẹ̀jẹ̀ nìkan wọ́n lò wọ́n sì dà yókù nù nígbà míì àjàn náà sọ fún wọn pé abẹ́ rẹ̀ nìkan wọ́n lò wọ́n di yókù nù nígbà míì àjàn náà sọ fún wọn pé ọkàn nìkan lò wọ́n dẹ̀ di yókù nù nígbà míì àjàn sọ fún wọn pé erí nìkan ni wọ́n sì ju yókù nù nígbà míì àjàn náà sọ fún wọn pé odidi ọmọ èèyàn látòkè délẹ̀ ni wọ́n lò gbogbo ẹ̀ náà pátápátá ni wọ́n wá jẹ́ tán tí wọ́n lò tán ṣé ó lè yí kádàrá padà jẹ́ wọ́n ṣé gbogbo tí wọ́n ṣe yẹn ó lè wá yí kádàrá padà ìtọ́lọ́hún kọ́ náà ni wọ́n padà ṣẹlẹ̀ lẹ́ẹ̀fì máa gbọ́ pé wọ́n mẹ́ta sógun owó pé ẹnìkan àwọn méjì yà wẹ̀rẹ̀ tó lówó yẹn náà kì í sógun olójú ọwọ́ owó lọ́dọ̀ èṣù ẹni máa tó ń sóògùn owó ọ̀dọ̀ èṣù lọ́wọ́ lọ tọ́ba ń wọ́wọ́ ṣàdúrà ni ọlọ́run nílẹ̀ lẹ́dínà tá a bọ̀ dúnà mí dún nílà ọlọ́run gbogbo ń tẹ́ǹsìn tẹ́ ń bọ́ yàtọ̀ sí ọlọ́run láàyè mo lè kúnná lákùn rìsíkọ̀ wọn ò lè sáré sìkì fún yín o fábùtẹ́gùn ẹ̀ńdà láàyè rìsíkọ̀ ẹ̀ wá rìsíkì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nọlifá yàbí ọ̀nọlifá yóò gun owó ń sùn jàmá ọlọ́run gbogbo tẹ́ ń gbójúlé ọlọ́run wọn lè sọ yín dolówó ó jẹ́ pé ìwọ tó bá ṣe tí ọ̀jẹ́ fún ọlọ́run fẹ́ràn rẹ ni tó bá jẹ́ orí o ti rí sẹ́ni ọkọlọ lè kú sí kèfèrí ẹ̀yọ́ màá yá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa gbogbo wa ẹ jẹ́ ká tún tàwídìí wa ṣe tàwídìí ní kókó òun náà ni pé gbà pé rògbòbíyà ọlọ́run gbogbo iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe ọlọ́run nìkan ló lè ṣe o lẹ́yìn náà gbogbo ìjọsìn rẹ ọlọ́run nìkan ni kò máa fún gbogbo tó wá fẹ́ ṣe tí wọ́n ti pè ń jọsìn ọ gbọ́dọ̀ bẹ̀rù kankan lẹ́yìn ọlọ́run ẹ̀sìn ní kéèyàn máa bẹ̀rù ọlọ́run ní falata khafuhu wa khafuni ọlọ́run ni ẹ má bẹ̀rù wọn èmi ni ẹ bẹ̀rù eyín kan tó mọ mi níyìn tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́ bá níta òyìnbó èmi ni ẹ bẹ̀rù ẹ má bẹ̀rù kankan torí pé ẹni tí máa ń jẹ́ káàbùrú ṣẹlẹ̀ síyàn ọlọ́run ni ẹni tí máa ń jẹ́ kórè ṣẹlẹ̀ síyàn ọlọ́run ni ẹni tí máa ń fúnyàn ọlọ́run ni ẹni tí máa ń gbà ọlọ́run ni ọlọ́run wa ni ẹ má bẹ̀rù wọn èmi ni kẹ́ ẹ bẹ̀rù ìbẹ̀rù di al-khawf di ìbáda nìyẹn ẹlòmíì ti lọ lókè mọ́ òyìnbó sáwọn òbí ẹ̀ mọ́ kò kí kọ̀tọ́kùn ẹbí pọ̀ mọ́ adékèlódé ó ní wọ́n dá wọn padà sẹ́yìn sórí gbàgbọ́ tó kọ́kọ́ ní ẹ̀gàn ìgbàgbọ́ yẹn kan ti kọ́kọ́ dá o padà sí sẹ́yìn nítorí pé kò sí má yaftahi Allahu linnasi min rahmati fala mumsika laha ọlọ́run bá ní ẹni tó ń bá ṣìnà fún kò sẹ́ni tí ó tì í o ẹ̀wù tó lọ sọ wọ́n má yumsik ẹni tó ń bá sì tilẹ̀ tó ń bá tilẹ̀ mọ́ tó ń bá tilẹ̀kùn mọ́ fala mursila lahu min ba'di kò sẹ́ni tí ó sì fún ọwọ́ ta ni sọ́kúsẹ́sì wá sí pẹ̀lú àyà tí mo kà yẹn nínú àwọn gbàgbọ́ tá a gbọ́dọ̀ ní òun náà ní ká ní gbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run àwọn orúkọ ọlọ́run asma'ullahi al-husna kágbà pé orúkọ ọlọ́run bá wà ká sì máa fi bẹ ọlọ́run ká sì máa sọ ọlọ́run ló kọ tọ́lọ́run ṣe kíní tọ́lọ́run sọ́ra rẹ̀ yá sì jàkà sí iṣu kèso kọ lọ yá dámúdámà yá ìlú kèso kọ lọ yá yá kẹtọ́ni èwo ló tún kù mẹ́ gbogbo àwọn fáírọ́ọ̀sì náà láti fásẹ́rìn àmọ́ ọ̀nà tilẹ̀ kọ̀ọ̀kan èwo ló tún kù mẹ́ ìyá akíntún ni ìyá amásíkà ìyá yélo kìí so kọ́ ọlọ́run ahamusa kakọ aláwọ̀ yasù kìí so kọ́ ọlọ́run yín ló tó kù jama ee dambasa damba karakaranda sábàdì sábàdì batuna kìí so kọ́ ọlọ́run ọkàn wọná ọlọ́run ni walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́run ni mo ní àwọn kọ́tọ́ beautiful names of Allah ọlọ́run ni ẹ máa fọ àwọn ọkọ náà ẹ máa fi pè mí ẹ máa fi ṣe kínní ìwúrọ̀ àwọn orúkọ ọ wà suratul Hashr ó wà lọ́hùn lẹ́sìn la ilaha illa huwa al-hayyu al-qayyum ó kọ́ pọ̀ rẹpẹtẹ al-maliku al-quddus as-salam al-mu'min al-muhaymin al-aziz al-jabbar al-mutakabbir al-khaliq al-mudabbir الرافع المعز المذل السميع العليم ọlọ́run ní àwọn orúkọ yìí ń lọ da àwa àfọkọ tó da alẹ́ àwọn àlọ́lẹ̀ wá àwọn orúkọ tí kò da torí orúkọ tí ó bá ti sínú àlùkùránì kò da orúkọ tí ó bá sínú àdísì kò sí kò da orúkọ wo lọ́dà èyí tó wà nínú àlùkùránì àti sunna ó dìde lórúkọ fẹ́ pe ọlọ́run ọwọ́ ni yá sí ti mo pè ọlọ́run tí ń bọ̀ àṣírí òṣìṣòro ní mọ́sá ìbòmí láṣírí àṣírí ó sì máa bọ̀ yá razaq urzuqni ọba alárísìkì mọ́sá fún mi alárísìkì yá fatah iftah li ọba tí ń ṣìnà ṣìnà fún mi ọwọ́ máa pè ọlọ́run ó sì máa sọ ọtọ́ fẹ́ lẹ́yìn rẹ̀ kìtìbọ́ mọ̀ ní yá fatah yá fatah yá fatah yá fatah yá fatah yá fatah yá razaq yá razaq yá razaq nù nù irú àwọn islam tán fẹ́ ká máa ṣe lẹ́yìn bá ní òun pe èèyàn ọ̀sán tó ṣe kí ni ọ̀sán tó fẹ́ ní lórúkọ bọ́dà yìí abdulhafiz abdulhafiz abdulhafiz abdulhafiz abdulhafiz abdulhafiz abdulhafiz àwọn àgbẹ̀ kéde sàlákùnrin what do you want kí ló fẹ́ ó ní yọrọ zak fún mi lówó máa dẹ́bi sọ́mọ́sọ́ nìyẹn yà fọ́tà sínú fún mi yà alim fimamami ya jawad tamilọrẹ ya fataha sina fún mi bó sì máa wí lóru nìyẹn èyí ti gbé wa kó tẹ̀sùbá kalẹ̀ ẹ̀hẹ́ àti àgbàdo ẹ̀hẹ́ ọmọ wa fa tẹ̀sùbá wa ta ọmọ wa gbàdo kan nígbà míì ẹnu ọmọ ṣáájú tẹ̀sùbá nígbà míì tẹ̀sùbá ọmọ ṣáájú kínní yẹ ọmọ ṣáájú ọwọ́ àwọn míì máa ń wọ àwọn ṣe wọ ni yọ máa wọ báyìí yafata ṣe ṣe ṣe dáàmà ṣe lélẹ̀ àwọn mọ̀lẹ́kà wọn mọ̀ pé inú sì wá ló wá gò báyìí wájú ọlọ́run àwọn àǹfààní ò lè yọ jẹ tẹ́yìn bá ti bọ́ lọ́n dúró tí ò ní nǹkan kan lé mọ́ mọ́sọ̀ ogun mọ́ là ń sọ látàárọ̀ o kò lè bá a sinmi ẹni tí ń sọ ogun ní wàràn lọ́wọ́ pẹ̀lú ẹ o tí wọ́n bá rí nǹkan mọ́lẹ̀ ní alákòókò tí wọ́n ní kéré ọmọ fún ẹni tó wà ní London tí wọ́n sì bò ó mọ́lẹ̀ tán tí wọ́n pè é tó lérí ń fọ̀hún nǹkan kan ti dé lọ́nà àbí òde bẹ́ẹ̀ ah, something has gone there nǹkan kan ti dọ̀hún kí ló wá yára báwọn láàrin akànbò kan mọ́lẹ̀ èdè sì ń fọ́n tọ̀hún lọ kí ló yára tó báwọn kí ló yára tó báwọn àdìjànú ni jàmọ́ àdìjànú ni wọ́n yára gan ẹ̀gbọ́n tọ́kàn ló gbé àga anabi suleman wa bílù yẹn ṣe jìnnà tó ọlọ́wọ́ gbé wa kótó di pé yóò kó ní eré ìjọkọ ẹ̀yọ́ màá yá mi àdúrà wa sáré jáde jẹun lọ torí pé ẹni tó dòkó lẹ́gbẹ̀ẹ́ anabi suleman ọkàn ní yá hayyu yá qayyum àga yẹn sì dé ẹgbẹ́ anabi suleman yá hayyu yá qayyum ẹ̀yọ̀ kan náà lórí <laughs> ọwọ́ nfa nǹkan kan ọwọ́ rẹ̀ tó ọ̀wọ́n lọ lè gbé ẹbọ sí ìta mẹ́ta tọ́yẹ kó ní yá hayyu yá kọ̀yù etí mo fẹ́ fà yìí bá ń fa yá hayyu ọba àlàyé tí ò ní kú yá kọ̀yù ọba tí ò fara tì kankan tọ́jẹ́ pé òun ló gbé gbogbo kan dúró. ẹ jẹ́ àpàdà sọ́dọ̀ ẹ má jẹ́ àṣẹ islam alábùlà ẹ̀yọ́ màá yá mi ẹni tó wà nìkan mọ́jà tó ní kéré ọmọ fẹ́ ẹni tó London yìí jẹ̀mọ́ kí ló dé London yìí jẹ̀mọ́ ìtumọ̀ ni pé ẹ wọ́n bẹ àlìjànú lọ́wọ́ ẹ̀ ní ipasẹ̀ àwọn nǹkan tí wọ́n kó jọ tí wọ́n dè tí wọ́n rì mọ́lẹ̀ bí wọ́n ṣe wá lẹ́mìí pé àwọn fẹ́ jẹ́ kó ọmọ fọ́ àlìjànú jíṣẹ́ fún ọ torí pé wọ́n ti dẹ́lẹ́bọ̀ wọ́n ti wá nàlọ́ pẹ̀lú ẹ̀ torí wọ́n ìyá kàná sàyẹn lọ́wọ́ ní fatia ta ló yẹ ká máa wá nàlọ́ pẹ̀lú ẹ̀ aha nígbà wọ́n ti wá nàlọ́ pẹ̀lú ẹ̀ báyẹn kí ni wọ́n dà yẹn jẹ máa wọ́n ti dẹ́lẹ́bọ̀ tí kò wá sí ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀ tó dùn mọ́ èṣù àtàlìjànú tó tó kéèyàn délé bọ̀ tóró ti mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́ ọ̀run rẹ̀ náà ti ṣe kíní ó ti bàjẹ́ nígbà tá àlìjànú wá sáré báwọn jàmá ìyá kan wá rìn kan mọ́ ṣọ́ọ̀bù àwọn èrò wá ń wá àwọn oní tí wọ́n wá jàmá àwọn àlìjànú àlìjànú ló ń sìn awọ́rò ogun tájà gbogbo àwọn kátikati yẹn ẹ̀dá kòtòdó tọ́lọ́mọba wa ẹ̀dí ká jìnnà sí níparí ọ̀rọ̀ mi òun náà ni pé fawaidul iman bẹ́ẹ̀ bá ti wá ní iman ẹ dákun kí làwọn àǹfààní téèyàn jẹ tó bá ti ní iman kí là ń pè ní iman at-tasdiqu bil qalb ó gbà pé allah la ilaha illallah sínú ẹ̀mí rẹ̀ onìkan ló dúró tì onìkan ló máa sìn ìyá kan náà abódú tó bá sì ní problem tó ní challenge wáyé ìyá kan náà stain onìkan ló máa bẹ̀ ìgbà náà ló tó akọ́kọ́ islam ló tó sí islam sẹ́wọ̀n pélé ayé ta wà yìí ta bá ti lẹ́yìn ẹ̀sìn táwa ti kírun tán bùkátà ló kù àfẹnjọba tán rẹ̀ bóyá bùkátà èdè ń fọ́ mi ìfẹ́ kọ́ fọ́ mi mọ́ ìnárun mi ìfẹ́ kọ́ run mi mọ́ ìbímọ mo fẹ́ bímọ ìta mo fẹ́ ta àwọn èèyàn ń lépa mi ìfẹ́ kípa wọn ṣe kíni kọ́ka mi ìfẹ́ kájànú kọlù mi bùkátà lọ́kàn lẹ́yìn ìbádà ọlọ́run wa ní àti ìbádà àti bùkátà méjèèjì ọ̀dọ̀ òun ní kẹ́sẹ́ kíni kẹ́ẹ̀dárí ẹ̀ sí adépẹ́tà wọn fẹ́ jẹ́ mùsùlùmí òdodo tó fẹ́ sinmi nínú sẹ̀mí rẹ̀ máa sin ọlọ́run especially sọ̀lá mọ́tì kankan di ọlọ́wọ́ sọ̀la tọ́ba fẹ́ sinmi máa kírun lásìkò rẹ̀ ọlọ́run máa fi fọkànbalẹ̀ sí ọlẹ́mi ẹlẹ́ẹ̀kejì tọ́ba ti wá ní sọ̀rọ̀ kọ́sàdúà wọ́n bá wọn lọ́dẹ ológun wọ́n bá wọn lọ́dẹ àwọn adáfá àfọwọ́ jálàbí wọ́n gbé kankan síta mẹ́ta mọ́kùn kan mọ́kùn kan jẹ́ tọ́ba fẹ́ lò kankan ní egbò àtẹwé yọ́ọ̀yà jẹ́ ògùn òwòsàn ni tàdáwọ̀ ìbádàlá ànábìnrin ẹ̀ máa sọ ògùn òwòsàn eré ń fọ lóògùn inú rọ lóògùn àárẹ̀ tí ń sọ nínú ara oògùn tó bá lè mú lọ tí ó kanra wọn ànábì ni ẹ máa lò eléyìí ò ṣe bọ gbogbo síbítù tí wọ́n kájọ mọ́ tí wọ́n kọ́ kalẹ̀ yìí kí náà ń ṣe mẹ́jọ mọ́ ibà ń gbógun mẹ́ ọlọ́wọ́n bá aláwo ní fíìsì fáwọn ènìyàn ọlọ́wọ́n ni ẹ máa ń láwo yín ó wà ní koran ọlọ́wọ́n ni ẹ máa ń láwo yín tẹ́ ẹ máa ń láwo yín ẹ máa ń rí wòsàn ta ni wò yẹn sàn jama ẹ̀hìn ta ló ní ká máa láwo yín ọlọ́run ló wà sàn ọkàn wá fi oyin ṣe sábàbí ni wàyí dá àmàlẹ́ tó fọ́ wàyí ṣì ni ànábì Ibrahim ni tọ́ba rẹ̀ mi ọlọ́run ni máa ń fún mi ní wòsàn <laughs> ọlọ́run sì ní ká máa láwo yín anabi ni ẹ máa mú abátò sọ̀dá ẹ máa mú sẹ́mùsẹ́mù olive oil ṣètò ṣètùn fàlàfẹ́ ara àwọn àgbo ilẹ̀ yorùbá náà wà àgbo nárun eré fífọ́ inú rúnrún gbogbo ẹ̀ dáa ìyẹn dáa efirin kó gbogbo kọ́ máa mú torí jẹ̀díjẹ̀dí àmọ́ tó bá tó bá gbé efirin wá fún ọ pé efirin yìí tá a gbò yìí tó bá ti mú lágbo kan òru ẹ ipa yóò ní ṣèkínni kò ní ka ọmọ kí lè yẹ dá kí lọ́dà yẹn ọ̀tẹ̀dẹ̀bọ̀ ìtọ́dàrú lẹ yorùbá ni ẹ̀ ìtọ́dàrú ni ẹ̀ èyí lè mú efinrin kọ́ dọ́mọ àlìjáná ó sì lè mú efinrin kọ́ di ọmọ náà àníyàn tó bá fi mú lọ́lọ́run fẹ́ lò sábàbí ni oògùn òwòsàn sábàbí owó níní iṣẹ́ ni ọwọ́ sàdúrà ó sì tẹra mọ́ iṣẹ́ ọlọ́run fún mùsùlùmí fi mọ̀nà kíbi ọwọ́ kolo mẹ́rìsìkì ọlọ́run ni ẹ jáde kó lé nílẹ̀ ẹ wá sẹ́ lọ ẹ wá rìsìkì lọ ẹ má jòkó ọ̀sàdúrà tó jòkó àdúrà rẹ̀ nígbà wọ́n ti sàdúrà táwọn bẹ́sẹ̀ sọ̀rọ̀ ọ wá kan ṣe iṣẹ́ kan lọ́wọ́ tó mú mi ìgbàgbọ́ àkọ́kọ́ àǹfààní ìgbàgbọ́ ni bẹ́ẹ̀ yóò di wòlíì ọlọ́run Allahu waliyul ladina amanu ọlọ́run bá ní èmi ni ọ̀rẹ́ àwọn tó bá ti gbà mí gbọ́ tó bá ní tawhid tó bá ti dọ̀rẹ́ ọlọ́run kí ló dúkù fún ọláyé mọ́ ọkàn rẹ̀ ọkàn ṣe kíni ọkàn balẹ̀ wallahi wallahi èyí ọmọ rìn kan gbà níwájú ọlọ́run bí tawhid rẹ bá ṣe mọ́ bí tawhid rẹ bá ṣe nípa sí bẹ́ẹ̀ náà ni ẹ̀mí rẹ ó ṣe balẹ̀ sí torí ìwọ ti wọ pé tí gbogbo ayé ń lé káàkiri tí wọ́n ń dààmú káàkiri ebi kọkàn sọ fún ọlọ́run ọba ni pé ya hayyu ya qayyum bi rahmatika astaghi fóònù ó sì máa ríngì ìpè kíní tẹ ń wí wọn ló ti bọ́ sí ẹ máa bà wá gbà ẹ bí ó ti máa ṣẹlẹ̀ nù òun ṣe tán lóru báyìí wọn kásìbà táwọn pè ọ ni wọn ní kó máa bọ̀ wá ó ti délẹ̀ pẹ̀lú ya hayyu ya qayyum àwọn kan làwọn lépa rẹ wọ́n fẹ́ pa ọ́ wọ́n fẹ́ dìtẹ̀ rẹ wọ́n fẹ́ wọ́n fẹ́ bọjà ìwọ kan máa sọ pé kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq min sharri ghasiqin idha waqa min sharri nafathati wa min sharri hasidi wọ́n gbọ́wọ́ wọ́n gbọ́wọ́ ntì wọ́n gbé tì wọ́n gbé tì wọ́n rànjú mọ́ kankan oníṣẹ́ nígbò tí gbára lé ọlọ́run tó bá ti lè gbára lé ọlọ́run ọba ìsẹ̀mí rẹ̀ rọrùn ẹnìkan ò ní faburú sí ọ ní tó bá ṣẹlẹ̀ sí ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ náà bó ṣe fẹ́ bẹ́ẹ̀ yóò wá fi gbé ọ̀gá nípò anabi ní olùgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ bá ń fọ tẹ́lẹ̀ bá ń rún tọ́ba kan jòkó pé ah ma yusibu li muslima min nusubi wala wasabi wala hammi ata shawkati yushakuha illa kafara allahu biha min khataya anabi ní olùgbàgbọ́ òdodo ọkàn rẹ̀ oníyẹ eré ń fọ oníyẹ ìnirun oníyẹ edere ẹ̀gún tó gun lẹ́sẹ̀ oníyẹ àfikọ́ lọ́wọ́ fi yé ẹ̀ kó fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ olùgbàgbọ́ òdodo ni ó <laughs> atalham inú rẹ̀ kàn bàjẹ́ pé ah mọ́tò sì já mi lẹ̀ sá wọ́n ti pẹ̀sẹ̀ rẹ̀ tó o bá ti bàdújẹ́ báyìí ẹ̀sẹ̀ ń parẹ́ ni torí pé wọ́n gba ọlọ́run gba ọgbà láìláha ìrìnà gbọ́ àmọ́ tó gbàngàn gbọ́ láti bi pain bọ́ sínú kí ni more pain ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọlọ́run máa dáàbò bò ọ́ lẹ́yìn náà ọlọ́run bá aláwọ̀ máa ṣe ìsẹ̀mí rẹ̀ rọrùn mọ́ni amílẹ̀ sọ́ọ́lì àmì dẹ́kẹ̀rẹ̀ òun ta òwò múminú falanu hayyannahu hayatan tayyiba ọlọ́run bá gbogbo ẹ̀ tó bá ti gbàgbọ́ ọlọ́run ni á fún ní sẹ̀mí tó dáa àwọn èèyàn máa pé ha alájẹ wa pẹ̀lẹ́ aníbọ́lọ́ ṣe fẹ́ ni ọlọ́gbà nkẹ́ olónìkẹ́ wọ́n máa gbogbo ẹni táwọn <laughs> àwọn ọmọ pé ha ha mọ́mọ́ wòran aníkínà ṣẹlẹ̀ sí nǹkan kan ṣẹlẹ̀ àfi pẹ̀lú àbílẹ̀ ìṣe ọ̀dọ̀ ọlọ́run bá mẹ́rin ọ̀sẹ̀ mi tó gbádùn lẹ́yìn náà ọlọ́run bá aláàlẹ́ arísìkì ó ní walaw anna ahlal qura amanu wattaqu lafatahna alayhim barakatin minas sama ọlọ́run tẹ́ bá lọ lè gbàgbọ́ tẹ́ bẹ̀rù ọlọ́run ń ṣe ọ̀nà fún yín wa kana haqqan alayna nashrul mu'minin ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run láfi kọ́ra tó bá kólé ọlọ́wọ́ ọmọ àwọn béèrè pé dàkún kí ló ṣe onímọ̀ pé sùúrù rẹ àti àdúrà tó ti ṣe bọ̀ lọ́wọ́ bá ṣe kí ni ló kó àjọ rẹ̀ lé ọlọ́wọ́ lẹ́yìn náà ọwọ́ alọ́lẹ̀ wà lìjánà ní lọ́rùn ọlọ́run bàbá ṣe lè dín àmọ́nù wa amílù sọ́ọ̀lẹ̀ àti ànàláhùn jannati tẹ́jìrì mi tá àtẹ̀lẹ̀ nìha gbogbo àwọn tó bá mi fún wọn nírò ìdùnnú ẹ̀yin máa yá mi ẹ̀dá kan tó lè tọ́lọ́wọ́ bá wa tí n bá ń bẹ nínú wàhálà kọ́mọ tẹnu máa ń dá ilà ilà anta subhanaka inni kuntu minaz zalimin ànábì Yunus ó ṣe nínú omi ọlọ́run sì padà mú jáde kó mbẹ tọ́ ọba ta àbí ọjà ọjà ọ̀yá sáà máa sọ pé wala quwwata illa billah kí tuma la wala quwwata illa billah la hawla tí ó yí padà wala quwwata kò sí tó lè fi yí padà illa billah àfi pẹ̀lú agbára ọlọ́run nìkan ṣoṣo ànábì ti nọlifáì gbogbo agbára ọwọ́ kú agbára dání èyí tí wọ́n pè ń ta òyìn nìyẹn ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ arílẹ̀ yorùbá ni làáfàá ń sọ fún alájà pé yàsìn làkàyé o tó bá dé ìrọ̀lẹ́ yẹn yàsìn ọ̀tọ̀ iṣẹ́ ọ̀tọ̀ yàsìn ni tíra iṣẹ́ ni gàrí tíra yàsìn lẹ̀sìn iṣẹ́ lẹ́bọ̀ọ́ ẹ wá wọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ìyá tí wọ́n ti jáde láyé tí wọ́n ti kú tí wọ́n ti lọ ẹ wò tí wọ́n bá kú àmọ́ lọ́wọ́ bàbá aláàánú ẹni ọba mọ̀ ọlọ́run aláwọ̀jẹ́ yá ẹni tí ọba mọ̀ ọlọ́run fèrèjì àmọ́ bí òòrùn súnà tàdé yìí kẹ́nìkan lè wọ̀n ọ̀dẹ́ bọ̀ mọ̀ yàtọ̀ sí tàwíìdì níparọ́ ni yọ̀ọ̀dà ká lè túbọ̀ lọ́dọ̀ ọlọ́run àtá ọlọ́run sì pa gbogbo yìí tó ṣe wọ́n parẹ́ fún mo wá bẹ́ẹ̀ lọ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àṣìṣe ẹnìkọ̀ọ̀kan wa lábalàlá ìlàhà ìlàlá kọ́lọ́mọ́sà ṣàforíjì fún wa láti sin lọ kọ́lọ́mọ́sà bá tún wáyé wa tó kọ́lọ́mọ́ fi fọkànbalẹ̀ sí wa nínú ẹ̀mí kọ́lọ́mọ́ bá aláà kó fi ìmọ̀lẹ̀ rẹ̀ sí wa nínú ọkàn kọ́lọ́mọ́ bá aláà kó wá sí àdúrà rọrùn fún wa kọ́lọ́mọ́ kó wá gbàdúrà náà lọ́wọ́ wa gbogbo àtàbà wa lò láyé kọ́lọ́mọ́jà sẹ́bọ̀tà fi ẹlòmíràn bá dáadáa bọ̀ ọba kù díẹ̀ tó jáde láyé yóò sì yí padà yóò sì wọ náà gbogbo yìí tó ti ṣe sẹ́yìn wọn nígbà wọn ẹlẹ́mi yóò sì wọ́n sí dáadáa jákujá gbogbo aburú náà máa ṣe wá sí kù díẹ̀ yóò sì túbá yóò sì wà lè jẹ́nà yẹn gbogbo yìí tó ti ṣe láburú yẹn wọn níbi má ọlọ́run àbí ọmọsàjà lọ́ọ̀kì lọ́dọ̀ rẹ o ee torí kò sí fámìlì ọlọ́run nínú gbogbo wa ọlọ́run kan píkẹ́ ẹni bá wù báyìí ni yóò fi sojú ọ̀nà ẹni bá sì yọ ọkọ mẹ́ <laughs> lọ́mọ sọ fún lórúkọ ọlọ́run bá rabbana la tuzigh qulubana ba'da idh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 wọn ní ìfọwọ́n tó bá sọ̀rọ̀ á lè ọgọ́mọ ẹ̀ ṣe ìdáfẹ́ bá kú nìyẹn ọlọ́run ní yá ayọ̀ lẹ́dínà àmàlù ọlọ́run mo gbẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìtẹ̀kùnlá àkàtúkọ̀tì ẹ lè bẹ̀rù ọlọ́run bó ṣe yẹ ká ẹ bẹ̀rù ọlọ́run ọba tó tó bẹ̀rù ní.